ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتيناكم الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا إنه ظلمتم أنفسكم باتخاذكم العجل فكوكم فكوكوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند كلامكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى ثم لم تأتهم من بعد نصر لعلهم تسلمون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كل من طيبات ما رزقناهم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإن كنا نسل هذه القرية فكلوا منها حيث شئتم قولا وادخلوا الباب سجدا وقولوا حفظا وكنتم حفظهم نغفر لهم خطاياهم وفتاك قد علم كل أناس مشربهم كلوا واشربوا الله ولا تعثوا في الأرض مفسدين وإذ كل جاء نفسر على طعام واحد فادع لنا ربك فادع مما تنبت الأرض من فقرها وقسماتها وقومها وعدسها ورقمها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا من ظنكم ما لأنتم وضربت عليهم الذلة والمنزلة وباء من الله ذلك بأنهم يكفرون بآيات الله ويقتلون النبيين بغير ذلك بما أعظم وكانوا يعتدون إن الذين آمنوا والذين هادوا والصابرين من آمن بالله واليوم الآخر من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم إذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمر يأخذكم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما قال إنه يقول إنها بقرة لا بارد ولا بي ما تؤمرون قالوا لنا ربك يميز لنا ما لفظها قال إنهم يقولوا إنها لقرص الحمد لله الحمد لله رب العالمين sẹ́wọ́n sí ọ̀rọ̀ ayọ̀ nínú àwọn òṣèlú ẹni pé lẹ́yìn ìkẹ́ni láti ọ̀rọ̀ ọlọ́run ọba wa nínú ọba tó ṣe fún àwọn ẹgbẹ́ náà ló kápá tó lọ títí ìmọ̀lẹ́sà wọn lọ àwọn olùkọ́ni wọn. bá wù ú nínú àwọn ẹgbẹ́ ìlú àwọn ọlọ́run ọba ṣùgbọ́n àwọn ọba tó bá wà kó ṣíjú àwọn ẹ̀wọ̀ ọmọ ọlọ́run yìí ọmọ àbákọ́jọ́ kí èmi wá ọgbà ìyá ọ̀rọ̀ ìjọba ọba àwọn tó fẹ́ wá sílẹ̀ nínú tẹ̀lé tọ́lọ́mọ wa àbẹ̀rẹ̀ ọkọ̀ tó ń ṣe ìrọ́pò wa sílẹ̀ dání ìṣẹ̀lẹ̀ wa. lẹ́yìn náà asọ́bẹ̀ àwọn sọ̀hánà ọ̀tá ara ó mọ́ sí òpin ìrànlọ́wọ́ lẹ́yìn tí a bá wọ̀dà orílẹ̀-èdè rahmatullahi wa rahmatulahi atọ́rọ̀ àdínkù àfàràtúfà mẹ́wàá محمد صلى الله عليه وسلم وعلى أو صحابة أتبوا بين كاتب الله صلى الله عليه وسلم في القيامة ليس سواده ورب وادد رسول الله سبحانه وتعالى إليه ó fi ṣe ìtọ́sọ́nà fún wa jẹ́ pé ìgbẹ́ náà àfihàn ọ̀la àlùkìyàmà ilẹ̀ náà ni ó wà àwọn àlejò àlàyé sọ́rọ̀ tó ń bá kọ́rọ́ ààrẹ sixty one ọ̀nà ni àtúndúró lánàá nígbà tí ọlọ́pàá bá subhanahu wa ta'ala tó ń sọ nínú ọ̀rọ̀ olówó ibi rẹ̀ títí wọ́n yóò fẹ́ sọ wọ́n yóò kó tó ìyá mọ́ta làǹdà sí ọ̀rọ̀ ọ̀la wà á nígbà tá a bá ní sọ̀rọ̀ yìí tí wọ́n jẹ́ alákọjá ààlà àwọn tó máa ń dúkúrẹ́ ọjà ìwé aláṣùbí àwọn tó bàjẹ́ tí wọ́n ní ẹ̀kọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọba abẹ́lẹ̀ àwọn. àwọn kan nígbà tí àwọn ọ̀gbẹ̀lẹ̀ sọ̀rẹ́ tí wọ́n lọ bá àti wa musa lè sọ̀rọ̀ àgbẹ̀fọ̀rá tí wọ́n sọ fún gbẹ́lá mi sọ̀rọ̀ àtọ̀ àwọn àgbẹ̀ àwọn olùkọ́ mọ́ra ó ti jẹ́ pé ìrọ̀ ìrọ̀ kẹfẹ́ náà فادعوا لنا ربنا مع السلام الله يخرج لنا مما سلة الأرض ومجاب الفرق على الكثير ومجاب لا سلوني الذي أمره من كساء من بقرها إلى قسم بقر إلى ما سلوني لنا وكساء إلى قسم كساء لا أمة وفمها طول وبصرها وعدسها وبصرها ومن بعض يرجع فعل الله عليه الصلاة والسلام قال أتستدلون الذي هو أدنى بالذكر àti musa sọba àwọn tàgbà tó lè gbẹ lọ ó ṣe ẹgbẹ́ fi nǹkan tí ó kéré ẹgbẹ́ fi dípò èyí tó tóbi ọmọ bá tuntun rẹ. اهبطوا مصرا فقلنا لكم ما سألتم أما نصيبوا له مصرع أن نصيبوا له عندما نصيبوا له هو عملية مصرع إجبت مصر إلو أو فإن لكم ما سألتم إذا يبقى عملنا في الصيف مصرع ما القول الصحيح قلنا له يقول أولا نصيبوا يفتبه يقول أصيبوا اهبطوا مصر فإن لكم ما زعمتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب الله أتى به الله سبحانه في أن يقر ضربت عليهم الذلة الله ما جاءوا يقر أبوه أتى به وصار يدخل وصار bákan náà wà lọ́wọ́ ìsàlẹ̀ ọlọ́wọ́ bá tọ́ wọ́n lórí òsì òsì tó máa ń wá àtìlọ́ ọ̀kan yẹ́rọ lójú òsì inú ọkàn lòkùn ẹlòmíì lọ́wọ́ bá ṣe fún ó tó láti dé gbàgbé ayé náà ṣùgbọ́n tó kò sí tẹ̀lọ́ òsì wà lọ́kẹ́ ẹ̀rì pé ó lówó ṣùgbọ́n òsì ó tẹ̀sùn máa rà jù ẹ̀ olùsí olùsọ̀lẹ́gbẹ́ ìbọn wà lọ́dọ̀ rẹ̀ nínú ọkàn rẹ̀ kò jẹ́ lọ́wọ́. ẹrù tó rẹ̀ báyìí kò bá àwọn owó pọ̀ àrùn òtó òsì òtó ẹnu. ọlọ́pàá ní àdéhùn yẹn ó ń bẹ fún àwọn ọ̀rọ̀ lójú dọ́là. ilé súnmọ́ sọ pé ìlànà àpò ọ̀nà àpò àwọn àwọn àpò àyẹ̀wò àbí owó táwọn ọ̀dọ̀ owó tẹ́lẹ̀ yẹn kò sí wọ́n láǹfààní. وليكن رمضان ضربت عليه الذلة والمسكة وباءوا بغضب وقبع pẹ̀lú ìbínú ọlọ́run kọ̀ọ̀lẹ́ ìgbàgbọ́ ìgbò ìpòyà رمضان قال أنهم كانوا يكفرون بآيات الله ويقتلون نبينا غير الحق الله يعلم كيف أول يوم تصوري أمر إسرائيل ọlọ́run tàbí pé ọlọ́run bá ti pẹ́rẹ́ wọn nínú ọgbẹ wọn ní kọlá náà torí pé ẹsẹ yìí ó gbé wọn dé kókó wọn ti kébè ní sọlá ọba bákan náà wọn pa àwọn àtẹjọ lọ gẹ́gẹ́ bí àtẹjọ yàrá gbọ́dọ̀ kàkàdé dáàbí tàbí máa kọ ọkàánú yàtọ̀ ọlọ́run ọba ní ìwà lẹwùsì ìdésí wọn ní àtàrà rẹ lè ti pọ àti tó jẹ́ ẹ̀sùn kọjá ẹ̀nà ọlọ́run eléyìí àyà lè ṣàtúntò ní àná ní òní Allah subhanahu wa ta'ala ó fẹ́ tún ṣàlàyé fún wa ṣùgbọ́n ẹ̀kọ́ tó lágbára olóńgbẹ níbi àyà lè ṣàtúntò náà. الذين آمنوا والذين هادوا والنصارى الصالحين من آمن بالله واليوم الآخر من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. الله أعطاه لغة التفسير رحمه الله تعالى الذي أعطاه هذا الإمام عبد الرحمن بن ناصر السوري rahimahullah wọ́n ní àyà yìí wọ́n ní fíìhì àlàáfíà wọ́n ní sọ ẹ̀ ẹ́ ní bí ọlọ́run ọba wa rírí ìsọ̀rọ̀ yẹ̀rọ nínú bá kí èsì lára ẹ̀rí pé àwọn bàbá ìsọ̀rọ̀ tí ò dá abẹ́ẹ̀kọ́ wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí ọlọ́run bá tún ní láwẹ́láwẹ́ fún wọn ó mọ̀ wá ó wá ní wọn lọ́kùnrin yẹn kéèyàn ti rò pé á kò sí ẹni tó dá nàá nígbà tí wọ́n ṣe báyìí gbogbo nǹkan tí wọ́n ṣe yí àìdá ni ẹ̀rù la tún bọ́rọ̀ lọ́wọ́ gbogbo nǹkan wá fẹ́ fún kí ẹ máa wá jókòó sẹ́yìn wa bí kò tiẹ̀ wá sẹ́yìn kankan nínú wọn ó ṣe kíkẹ́ ọlọ́run bá tún bá tún ọ̀tá ara ó sún ọ̀rọ̀ yẹn rọ̀ látàbí bá bẹ àti sọ́ọ́ ọ̀làdùn ẹ̀kọ́ bẹ́ẹ̀ fún ìgbésójú ọdún dáwà ibi ààyè kẹbí mẹ́mú àtúndì wọn jọ sáà ipa ìlà ìpútẹ́ yẹn bá ń sọ̀rọ̀ nígbà yìí ó ń sọ̀rọ̀ àwọn ọ̀dẹ̀ pẹ̀lú sísí wọn táwọn èèyàn máa ń ṣe tí ò dá bóyá àwọn ìtọ́ kan bóyá àwọn ẹ̀yà kan táwọn èèyàn bá wà ìṣẹ́gun dáná wọn tó sì máa ń ṣàjọ kan pé àwọn èèyàn kan wọ́n lè jẹ́ ẹ̀sà wọ́n lè kí ni ó dà níbẹ̀ tàbí àwọn ọmọ ẹgbẹ́ ikú pẹ́ẹ́sì tó sọ yìí àwọn ẹ̀kẹ́ wà tó jẹ́ pé ọ̀rọ̀ ní ìṣesí sí wọn ó fojú jọra ní òjọra nínú ádùúgbò àtẹ̀sọ́ oníkéyẹ ṣàlàyé àwọn kékeré péréte tí wọ́n wà lórí dáadáa àlùfáà ìjọsìn wa dá nínú dáadáa nínú dédé nínú ìpé àmọ́ ẹ̀ta ìgbà oníkéyìn oṣù yẹn àwọn tó ọ̀rọ̀ padà lápòjúwe nílẹ̀ Yorùbá láwàá yìí èyí sọ wípé nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ àwọn afá ọmọkọ àwọn tó káàkiri láti sọ títóbi báwọn sọ láti dọ́lá láti fífà àwọn ìdẹ́jọ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ìdíkẹ́ ló wà lẹ́yìn. ṣùgbọ́n fìlàfíìkọ èyí bẹ̀rẹ̀ sí àwọn ọmọdé náà ń bẹ bí wọ́n pẹ́ bọ́mọ ọba tó ti àbábẹ̀rẹ̀ rí wọn kò sábà ń rọrùn ó dá wà àfi pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ bóyá àwọn akẹ́kọ̀ọ́ rẹ bóyá ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n lọ ń ṣàǹfààní mìíràn ń bẹ bóyá àwọn lórí ìrìn tí wọ́n kórè ìrìnàjò tí wọ́n wà yẹn wọ́n kẹ́kọ̀ọ́ lórí àwùjọ bóyá sábẹ mójútó wọn lórí mọ̀rọ́jà ìgbàgbéyẹ̀wò ẹ̀kọ́ wọn òní ẹni pé súrà méjèèjì jọra àwòrán méjèèjì jọra nínú èso ọ̀rọ̀ àgbẹ̀wò olùgbé tó bá fẹ́ sọ̀rọ̀ lórí ìgbà yẹn kó kẹ́kọ̀ọ́ sí àmì ẹ̀ náà àsọ wípé ẹni tó bá bá wọn kọ́ tó fún àǹfààní báyìí fún àǹfààní báyìí àbí ó rìn pẹ̀lú ìyàwó rẹ̀ fún àǹfààní báyìí fún àǹfààní nínú dédé nínú ìsọ́ ọ̀làánù tí ẹ ti ọ̀rọ̀ ọba wa lẹ́kọ̀ọ́ wọn. lẹ́nu tó mẹ́ta rẹ̀ àwọn nínú ọ̀dọ́ ìgbẹ́tí àwọn àgbà fún àdúrà yorùbá sọ̀rọ̀ ọba ọba wọn wá mẹ́nu bá bu ara lápẹ́ bí ẹ̀mí tí bẹ́ẹ̀ pàṣẹ nínú àwọn tó bá bọ̀ ọba wọn tó الله وسيد عليه ولا الحمد لرب الله سبحانه وتعالى إذا تسمعنا وسمع لا دعوة هو أصلا يعني دعوة أو أفا ومن قوى وما تقوى káàkiri lásìkọlá ṣùgbọ́n ó ilé ìjọsìn fún àbùsọ́ fún nǹkan tí wọ́n ṣe yìí olóògbé sọ ága fún ọmọ ọmọ ọmọ àwọn bàbá ìsọ̀rọ̀ yìí ẹ wo àdúgbò tó ń sọ nípa wọn wọ́n ṣe báyìí wọ́n mú ẹjẹ́ lè bàtà bíi bóta lọ wọ́n ṣe gbogbo nǹkan tí ò dá tí wọ́n ṣe ọlọ́mọ bá ti láwẹ́láwẹ́ kó ń bà tó kò sórí ẹ̀fẹ́ wa rí pé kò lè sí dáadáa àti ẹ̀kọ́ dá láàrin ọlọ́mọ bá fi áyà ọlọ́mọ bá fi láàrin ẹ̀rí adábòrò ayà ilẹ̀ ìlú pé pọ́pọ̀pọ̀ ti parí ayà ìfẹ́ yóò tó padà sórí wa làǹtà. àdìmọ́bùnà àbùràmọ́ni ìgbàlá sí wọ́n ní ayà yìí ó jẹ́ ẹ̀rí fẹ́ tó bá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ tó sọ̀rọ̀ àti ìtàn ọ̀rọ̀ wa ọba tó mọ ìgbogbo kẹlẹ́mà sẹ́ni tí nǹkan wù ẹ̀ kó burú tó kí ẹyọ kan dáadáa bá wà nínú ọgọ́rùn-ún ọlọ́run bó sì àfihàn rẹ̀ ọlọ́run bó ṣàwárí pé olóògùn máa ìtọ́pamọ́ tó wà lọ. àlùfáà tó wà lọ. ọlọ́run bá nílẹ̀ lẹ́bìnrin àmọ́nù wọn lẹ́bìnrin àádọ́ wọn nà sọ́ọ́ wọ́n sọ bìí من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. فقال إن الذين آمنوا dájúdájú àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run wa àmọ́ àwọn àgbà àlìmáàmù àlùkòkòrè ọ̀nà ọ̀sọ̀ọ̀sà wọn ni àìsàn sọ́dà fún bí Muhammad sọlọ́mọ́ àwọn àlọ́sílá wọ́n ní ìsúnmọ̀ náà ní àwọn tí wọ́n gba ànábì wa Muhammad sọlọ́mọ́ àwọn àlọ́sílá àwọn tí wọ́n gbà wọ́n ó sì bẹ́ẹ̀ ní àwọn onímọ̀ tí wọ́n ní فطبعا قد عند الذين آمنوا المسلم وسع فيها إيمانهم àwọn tó ṣe kéde o tí wọ́n ṣe àfihàn ìmáàlì wọn. àlùbẹ́bẹ̀ ló ṣe bẹ́ẹ̀ fún ọlọ́ tààrà wọ́n ní àmì ìbúmọ̀ tí muhammed sọ̀rọ̀mọ́ àwọn ọ̀tọ́lá ìkádà ìbúmọ̀ lẹ́rí ẹ̀yọ́ tẹ̀síkó náà àlùwọ́ àmì ìmáàlì wọn. ìtàlẹ́bí náà àpàdé mẹ́tẹ́ẹ̀dá àwọn tí wọ́n jẹ́ pé mùsùlùmí ni wọ́n tí wọ́n nígbàgbọ́ tó kó nínú ọlọ́run tí wọ́n gba ìgbà àwọn àmọ́jú ọlọ́run àríyìnbó sọ̀rọ̀ àti ọ̀sọ̀rọ̀ tí wọ́n gbà wọ́n tí wọ́n gbà ń bọ̀. ọlọ́run bá tọ́ dájú àwọn tí wọ́n gbọ́ ọlọ́run wa gbọ́ nínú àwọn nínú àwọn nínú àwọn kí ni mo kà bẹ́ẹ̀ iná lẹ́bí ra àmọ̀ nínú àwọn من أمة محمد وكعبد ربنا إن الذين آمنوا lẹ́gbẹ́dẹ́ àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ nínú àwọn àlèhùn àmì ẹ̀mí wọ́n fi fojú sọ bẹ́ẹ̀ òṣèlú sọ bẹ́ẹ̀ àwọn méjìlá àwọn onímọ̀ pẹ̀lú àwọn ọmọ ọ̀gá ọ̀gá ní àmọ́rọ́ọ̀dù dọ́là bá gbàdọ̀ lọ́dọ̀ ní àwọn mùnáfìkì wọ́n ti ta sọ bẹ́ẹ̀ wọ́n ti pẹ́ àwọn mùnáfìkì àgbẹ̀dì náà mọ̀tò fi ìbọn ìrẹ̀ amúhìm àwọn tí wọ́n fi gbangba wọn fi gbà ẹni mùnáfìkì gbangba rẹ̀ ní kí inú àlùmọ̀ wò láti mọ́rí láti mùnáfìkì. تمارا قالوا مش بيتهم إن الذين عملوا من من ماذا؟ ده الدرجة رسول الله صلى الله عليه وسلم أنه أنه محمد صلى الله عليه وعلى وسلم عندما الله رحمه الله تعالى قلنا الذين عملوا قلنا رسول الله صلى الله عليه وسلم الذين عملوا بمحمد قبل المدعى àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ nígbà àwọn Muhammad sallallahu alaihi wasallam lọ síwájú kí àfẹ́sì gẹ́ tó di àgbẹ̀bí ọlọ́ yàrá wọ́n ti gbọ́ ìròyìn pàpẹ́ àbẹ́bí ń bọ̀ wọ́n sì nígbà pé tó bá dé àti nígbà tí ó sọ yí pé òǹtùláàrùn àwọn ni àwọn tí wọ́n wá ẹ̀sìn tí wọ́n wá tọkàntọ́ tààrà ẹlẹ́gbẹ̀sán náà àlùfáà ìdáàbò tí àwọn tí wọ́n wá wọ́n wá wọ́n wá wọ́n wá ìdá ẹ̀sìnkẹ́sẹ̀ ògbóni ẹ̀rọ pé tí báwọn ọ̀rẹ́ bá lọ kọ́ ìtàn sàmúlẹ̀ àlùbáàrò sí ẹ̀rọ pé sàmúlẹ̀ àlùbáàrò sí ó wá ẹ̀sìn ó wá ẹ̀sìn ìwúlẹ̀ ìdúró so àmọ́bàbàbọ̀ ó ní àwọn èèyàn bí irú wọn ó ní afẹ́yẹ ọ̀nà àti àyè ìṣòro nínú ẹ̀mí ìlà àmúlò dájú àwọn tó gbọ́ ọ̀rọ̀ Muhammad nínú àwọn àlùmọ́ àwọn ìsìlámù pátá àwọn ìṣòro àti díì àbí àwọn tó wọ́n wá ẹ̀sìn láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. wọ́n lè rí ìlà máa dùn ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ àlẹ́rí ìlà gbọ́dọ̀ ráàbù àwọn àfáà wọ́n tó bàtà fi pè wọ́n ní àdìyàwó ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n sọ lérí eléyìí ọ̀nà ìlú náà máa dùn wọ́n tó tó ti sọ pé àwọn yóò sọ ọ́rùn ìyàwó ya àwọn tí wọ́n ti tí wọ́n pera wọn ní ìyàwó tí tó sọ fi pè wọ́n ní ìyàwó tí apákan sọ ìgbọ́wọ́ pọ̀ ní ìyàwó tí torí pé gbọ́dọ̀ ó túmọ̀ sí bá náà tá a ìlà wúnà ilé ìlú àti ìlà súnà ṣùgbọ́n àyàwó ló túmọ̀ sí àlòrí náà dáàbò àwọn tí wọ́n tọrọ àforíjì nígbà nígbà tí wọ́n mú àkéde fàṣubú ìlànà àríkú fàṣúlù àkóṣàkù dáàbò káyọ̀ lápò ìdàbà àríkú pàtàkì àríkú lọ́wọ́ tọwọ́. ṣùgbọ́n tọ́tàrà tí wọ́n tún bá yẹn ẹbí kọ́ wọn lórí lọ àyẹ̀wò àtàwọn ààbò ìlànà àìsàábù ìlànà. ó jẹ́ ìdí alákọ̀ọ́ táwọn afọ àtẹ̀jọba tó fi pe àwọn ẹ̀wù dí bí ẹ̀wù kí lè dí ẹ̀jọ̀ kí lè dí ẹ̀ lórí wọn tún bá ọrọ̀ olúpadà wọn sáré padà ọ̀sọ̀dọ̀ ọ̀rọ̀ ọ̀bá àdùnnú àpẹẹrẹ wa àbí àyà wa lọ́nà ìdá rúdínà بارك الله فينا ọtúnba ìdíkè tí wọn fi ń pèrò sí àwọn olùdáwọn nígbà tí wọn lẹ́nu bá ó náà ní pé máàlù àdínlẹ islam wà àdínlẹ musa alayhi salatu wa salam àwọn yahoo ní wọn pọ̀ wọ́n ní yahoo ọ̀dọ̀ àwọn yahoo wọ́n jẹ́ kúrò níbi ìsìláàmù ọlọ́pàá Allah subhanahu wa ta'ala tí ọlọ́pàá bá bẹ̀rẹ̀ náà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní kápára bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ kúrò lójú kíkan onímọ̀pẹ̀ ní ìbò ẹni tó jẹ́ kúrò lójú ọ̀nà ìsìláàmù tó jẹ́ kúrò lójú ẹ̀rọ ó ti sọ̀rọ̀ ẹ̀rọ ẹlẹ́kẹta ó dájú wípé àwọn Yahudi yìí wọ́n ń pè wọ́n ní Yahudi látara nísbàtà ìlà Yahuda nísbàtà ìlà Yahuda nífi wọ́n ti sára ẹ̀dẹ̀kẹta ń pè ní Yahuda lápẹ́lẹ́pọ̀ rẹ̀. Yahuda ní àwọn olùkọ́sílà wọ́n ní ó jẹ́ ọmọ ànábìwá Yaqub alayhisalatu wasalam ṣé gbàgbé nígbà tí a ń tún àyà wa ìlú tẹ́kọ̀ mọ́tà lè ọ́mí àkúrò nàdìrì bí àtọ́ kàlhájá ọ̀rọ̀ fọ́nyàrá fúnlẹ̀ ìsìnàtà àṣùrọ̀tà àyìnà ọ̀rẹ́ àdìmá lòunà ìmọ̀ṣọ̀rọ̀báwò olùwàṣọ̀rọ̀bọ̀ obìnrin sílá padà àtàkàwò fìlà àrùn gbàtí àbábí Musa fi ọ̀pá rẹ̀ mẹ́lẹ̀ ojú omi méjìlá ló ṣe kíni o ìlú jáde bẹ̀ kẹrẹ́tì akọ́kọ́ ló fi ojú omi méjèèjìlá ìfi aṣọ nípa rẹ̀ kí lásọ nípa ojú omi méjèèjìlá náà àtìbáàbù bàbá ìsọ̀rí àtàgbà ìrìn ṣáìlú tó bẹ̀rẹ̀ àwọn bàbá ìsọ̀rí lára láàmú ọmọ yàkó méjìlá ni wọn látara ọmọ rẹ̀ nílò méjèèjìlá so nínú ọmọ yàkó méjèèjìlá yẹn ìkan jẹ́ tiẹ̀ wú dáa nínú rẹ̀ kí la kórúkọ rẹ̀ kí la kórúkọ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹwúdà yẹwúdà ẹ ìbàdànṣe àwọn christian olùkọ́ pẹ̀lú juda wọ́n gbọ́ juda ó làwọn olùsẹ́ni wọn pè ní o pizza yẹ̀wù pizza. wọ́n ní wọ́n pè àwọn yẹ̀wù ní yẹ̀wù ní bàbá ìlà yẹ̀wù pizza ní kí wọ́n sọ́dọ̀ yẹ̀wù pizza. ṣùgbọ́n ìwé yẹ̀wù di dáàlù wọ́n ní wọ́n ti kọ́ńtù àdá dáàlù wọ́n tẹ́ di dáàlù sí kí o ti dáàlù ọ̀pọ̀ ìyẹ̀wù ìyẹ̀wù ìyẹ̀wù sẹ́nà ló yẹ kó á so wọ́n ní ẹ̀rọ wọ́n fi ń pè wọ́n ní yahudi wọ́n fi wọ́n ti para ọmọ àlẹ́wọ̀ yàtọ̀ tó jẹ́ kékeré yahuda aláàyè ha ọlọ́run bá ní wàlẹ́dínà ha wàlẹ́dínà alọ́kọ̀ tó ń bọ̀ ọmọ yàtọ̀ yìí ẹ̀rọ ní káfíńtì. ó kọ ọmọ àmọ́dé yàtọ̀ méjì.

ìdá wọ́n ti ti pa àwọn ìyàwó tó ara ní àwọn ará lọ́wọ́ wa nígbàdé àkúrò alóòsọ̀rọ̀ àtọ́sára. alákòó ti máa sábà tó ní ẹ̀rọ ojú ìyẹ̀wò ní ìgbà tí ẹ̀dá ẹ̀rọ rí pé àwọn tí wọ́n ń sọ àlẹ́rí rẹ̀ látàbí ìdàdí ìdàdí ìyàwó wọ́n yẹ sọ̀rọ̀ àwọn òṣà. àwọn tí wọ́n fi máa lọ sí síbi ẹ̀sìn yẹ̀wù ní tó jẹ́ ẹ̀sìn àmẹ́lùwà ṣẹ̀ríà àmẹ́lùwà musa. ọlọ́pàá bá nígbà tẹ̀lé ní àmà mo gbọ́ tó bẹ̀rẹ̀ dájúdájú àwọn ọlọ́pàá nínú àwọn nínú àwọn ọjọ́ àmẹ́lù sọ̀tọ̀lá. wàlẹ́bí náà á dùn àti àwọn tí wọn ní yẹ̀wù ní. odi mélòó méjì ọlọ́pàá bá ní wọn ti sọ̀rọ̀ bàbá dá wọn ti sọ̀rọ̀ ọlọ́run bí àti àwọn àgbẹ̀sọ́ọ́rọ́ àwọn oníwọ́n pè ní àgbẹ̀sọ́ọ́rọ́ àwọn kristian àwọn àgbẹ̀sọ́ọ́rọ́ alẹ́dí iná sábàbù ìlàdí ní ìta àwọn tí wọ́n fi ara wọn ti sí bí ẹ̀sìn àwọn èyí ta nípa pípẹ́ àwọn oníwọ́n àgbẹ̀sọ́ọ́rọ́ àti nípa àwọn ìyàwó ìyàwó ní yàtọ̀ wo tó táàbù ìlàwọ́ sùhánù ọ̀tà إلى يهودا وغير واحد من الإسلام وسيجد أمر الإسلام عبيد الله عليه الصلاة والسلام na nàṣọ́rọ́ ló pe àwọn onímọ̀sọ́rọ́ látara bẹ́ẹ̀ ẹ bá sọ̀rọ̀ ní sọ̀rọ̀. àwọn mẹ́sàn yìí pé wọ́n kó wọn nípa sọ̀rọ̀ àwọn ìgbà sọ̀rọ̀ wọ́n kó wọn nípa sọ̀rọ̀ ní àdìlàwò nẹ́sàlù ọ̀rọ̀ yàtà náà sọ̀rọ̀. torí àwọn ìgbà sọ̀rọ̀ yìí wọ́n wọ́n sọ̀kalẹ̀ sí ìlú kan wọ́n pè ní dáńsẹ́rọ̀ wọ́n ti pè ní àsọ̀rọ̀. àwọn mí sọ wípé ìdíjọ́ fífi àwọn ọ̀sán sílẹ̀ sọ́ọ́rọ́ wọn náà ni látàwọn akọ́rọ́ ń fira wọn sì wọ́n lẹ̀ tó ń gba ọdọ́lá pẹ̀lú ìlú kẹtẹ́pẹ́ ìlú mẹ́sọ̀ ìlú yìí káàdà kọ́ńyà tó káàdà yẹn gbọ́dọ̀ á ń sáré kà wọ́n ní ìlú kan ẹ̀ka ní èyí sáà tó tọ̀tọ̀ sàrà lè ti òde ogun lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọ́n wá máa gbà wọ́n kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìlú yẹn tí wọ́n sọ àwọn afẹ́sọ̀rọ̀ àwọn afẹ́sọ̀rọ̀ àwọn olùsọ̀rọ̀ lò tí wọ́n sọ pé àwọn alápárọ̀ tí wọ́n gbọ́dọ̀ kárẹ́ sí ẹ̀gbọ́n wọ́n ní kíríkà ara bàtàlẹ̀ ọdún yà yẹ ìlú yẹ ẹ̀rọ àwọn ọ̀dọ́ sẹ́ẹ̀ wọ́n máa ń ti wọ́n máa ń ti àbábẹ̀ yìí sá wọ́n máa ń ti wọ́n máa ń àwọn onímọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn náà wọ̀ òní àwọn olùkọ́ àkọọ́lẹ̀ mímọ̀ tí wọ́n kọ orúkọ wọn ní ànàfọ́ọ̀rọ̀. alákùnlé ha ní tó kàn wájú nínú ààyè yìí òun náà ní wípé ọlọ́run bá kó wọn nínú sọ́ọ́rọ́ nígbà tó kéde o wọ́n jẹ́ ìlẹ̀jìnlẹ̀ ń ní ilẹ̀ ní ìta àwọn tí wọ́n ta ara wọn síbi ẹ̀sìn àbẹ̀bí wa tó ta ọlọ́sìn náà nàbí náà ámẹ́nu dájúdájú àwọn tó ọlọ́wọ́ bá gbọ́ nígbà ló bá nàbí wọn lẹ́ni náà áádú àti àwọn tó jẹ́ sáfẹ́ra wọn ti wo ibi ẹ̀sìn àbí mọ́ta wọn lọ sọ́ọ́rọ́ àti àwọn tó ń fi ara wọn sí ibi ẹ̀sìn ànábì wa ìsà kí ló tẹ̀lé ọ̀sọ́ bí àbádá ọ̀sọ́ bí ọlọ́sìn àti àwọn ọ̀sọ́ bí àwọn wo ni asọ̀bìrì àwọn wo ni asọ̀bìrì asọ̀bìrì àwọn alùpùpù ẹ̀sìn náà kà ní asọ̀bìrì bìdóni hamza tọ́ba ní sọ́ba afúlàn sọ́ba afúlàn ìmáàdá ọ̀rọ̀ jàdùn dínì ìlànà àpò tọ́ba ní sọ́ba afúlàn sọ́ba àdìrámù. خلاعا لماذا خرج من دين إلى دين آخر ìtumọ̀ náà nípa ẹni yẹn ó jáde fún òdúró ẹ̀sìn kan ó lọ bọ́ sínú ẹ̀sìn míì máa nà sọ́ba àjẹ́ àwọn fún àwa ní imam ibn Uthaymeen rahimahullah wọ́n ní sọ́ba àrọ́jù ìzàmẹ́lá wàzáàmù lágbára máa sọ fún lágbájá sábà tó bá tó bá yẹ pé ó bá yẹ tẹsẹ̀ rẹ bá yẹ kó ní tó wà yẹn náà ni pé mẹ́lò àwòrán àjàhà ó náà ní kéèyàn ó fi kúrò níbi òdodo òdodo làwọn ànábì ọlọ́mọba ó fi sí ibi nǹkan mi ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn sọ̀bìyìn nínú àyà yìí àwọn àfúrò onímọ̀ ìtẹ̀síwẹ̀ rọ̀ nínú lọ́ wọ́n sọ àìmọye ìtumọ̀ lérí àwọn àsọ̀bìyìn àdìmọ́ onígbọ́nà ọ̀sọ́ọ̀bì yìí ọlọ́run bá sọ ó ní mọ̀nìkọ́rọ̀jà ọ̀sọ́ọ̀bì ú fi lọ́gbà òun náà ni mọ̀nìkọ́rọ̀jà màmá mi bí ní àárẹ̀ nínú àìsọ ó ní àwọn lárúbáwá gẹ ẹgbọ́n mi yóò tẹ́gbà tó fẹ́ sọ́ọ̀bà àrọ̀ jòjì láti kọ́rọ̀jà mi dín ní àti kà ló jẹ́ pé àwọn lárúbáwá máa ń pe kèbèrè tó bá gba ìsìláàmù ní àsọ́ọ̀bì yàtọ̀ ọ̀kọ́lọ́jà mi dìírì ìlà dídà àfàjùwọ̀n àlàyé ìfúnṣọ́ yẹ ó kú òní bí ẹ̀sìn kẹsàn-án kejì ó mọ̀ sí pé ó lè kú òní nínú kọ́bọ́ sínú kí ni o náà sọ ọlọ́ba bọ́kú tó bùsà pé àwọn ọlọ́ba wọn á máa pe mọ̀nà áfìlànà ọmọ ìpínlẹ̀ ẹ̀sọ́ bí òun ó sọ pé sábà fúlàn ìdá áfìlànà ọmọ náà wọn ò ní kọ́ sọ́bà áfìlànà والصابئون قد خرجوا من دين أهل الكتاب wọ́n ní àtọ̀bíhùn àwọn náà àwọn tó jẹ́ pé wọ́n jáde níbi ẹ̀sìn àwọn tí a fún kíra. àwọn tọ̀bíhùn nìyí àwọn àfáà nígbà ìsọ wọ́n sọ ìtumọ̀ onírànà. àdìmọ́bà sùdí ìjọba ọ̀la ó ní àwọn àtọ̀bíhùn bọ́lá bá tún yà áyà yìí ó ní wọ́n fẹ́rẹ̀ pọ̀ tó mẹ́ta àdìmọ́bà ó ní àwọn ikọ̀ kan tó làwọn jẹ́ nínú àwọn tí àfúnitira ikọ̀ kan ni wọ́n jẹ́ nínú àwọn tí àfúnitira. afọ àwọn akọ́kọ́ ẹ̀kọ́ kọ́kọ́ àtàwọn abúlé àbá wọ́n ní wọ́n sọ ọ́bẹ̀ òun asọ́ọ̀bì òun tó bẹ̀rẹ̀ nínú àyà yẹn ìdè lẹ́dínlẹ́ àmàlú wọ́n lẹ́dínlẹ́ àádùn ẹ̀hán wọ́n dàgbọ́rọ̀ wọ́n sọ ọ́bì yìí sọ̀bí ní ẹ̀rọ abẹ́tù wà ní ọdún sọ̀bí yìí ó ní ó kọ́ ó mú mi ní àrùn kíkà àfọwọ́ àbúrò àfọwọ́ àbúrò àbá ó ní àwọn ìjọ kan ní wọ́n o inú àwọn ìjọba àfúnjá wà lálẹ́fà àwọn méjèèjì àmì àbúrò àbá wà ó mà wọ́n jọ papọ̀ pé ìjọ kan ní àwọn ìjọba àrùn kíkà ṣùgbọ́n ní wọn kò lórí alákọ̀ọ́kọ́ nípa kí ni ìdájọ́ bàbá ìbò wọn pa bákan náà wà mú dára káhà tó hó àti pé sáà ló fẹ́ wọn. ẹ jẹ́ kí wọ́n bá béèrè bẹ́ẹ̀ nìkan mílà yìí. àwọn alùpùpù àwọn Yahudi àwọn Nasara sáàlé jẹ́ nǹkan tó bá pa. mo béèrè lọ́wọ́ yìí. sáàlé jẹ́ nǹkan tó bá pa. pẹ̀lú sẹ́kítẹ́ ìwọ̀n fi jọ́sìn fún ọlọ́mọba. إلى أبيلين وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لكم طبعا ده صورة قول سبقا قول خيانا قول يريد قول مشكلة لنا نوتينا واضح إذا فرجل ذلك طبعا طعام وطعام بها لغير الله أبوه إلا لغير الله وجلسة بعد المناكحة صورة fífẹ́ ó lẹ́nu yẹjúùsù àbùdá yẹjúùsù pẹ̀lú àwọn mọ́jẹ̀mú àti òfin tó dé àti ewu tó pọ̀ ọ̀bẹ̀bẹ̀ ṣùgbọ́n táwọn fẹ́ sọ lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ọkùnrin ó fẹ́ kìtàbù lóbìnrin láti pé yẹjúùsù ó lẹ́tọ̀ọ́ bá pẹ̀lú àbáìsì rẹ̀ kó ní kí ni òsì bẹ́ẹ̀ àlèbára tó wá ní tó bá yẹ kó àwọn sọ àwọn sọ min alu kitab ajá ẹgbẹ́ ẹkẹ́ bàbá yìí wọn àti bùdẹ́kà ọ̀fọ́sẹ̀kẹ́jọ ó jẹ́ àlàyé ẹ̀gẹ́tẹ̀ tó yẹ yìí bọ́n bàbá wa umar bin khattab àwọn ọmọ ẹgbẹ́ tahir tó dàbà rẹ̀ ìdí wọn bá

ọ̀rọ̀ àwọn sọ̀bí rèé wọ́n tọ́ ìfọ̀sọ̀mìnà kìtà ó ní ikọ̀ kẹ́ni wọ́n lò sọ nínú àwọn tá a fi tíra ọ̀lá bàbá kò sí láìpé níbi ìfẹ̀sọ̀gbàgbà àlìyọ́bà kò hànífà àwọn náà sọ wípé láàbàtà ìdàbà yìí kò sí tó burú ní nǹkan bá ti kéde ọ bá pa látara wípé àwọn sọ̀bí rèé ó jẹ́ àròkà afọwọ́ sọ̀rọ̀ yìí wọ́n ti tẹ̀lé àwọn sọ̀rọ̀ yìí tá a sọ̀rọ̀ wọn yìí wọ́n ti kọ́ òkú ẹgbọ́n ilé dada wọ́n ní ìjọ pẹ̀lú wọn tó jẹ́ wípé yúṣùpì wù ní ìnáwó dínà nàfà ẹ̀sìn wọn ó jọ ẹ̀sìn àwọn sọ̀rọ̀ a jẹ́ wípé ọ̀rọ̀ àwọn sọ̀bìrín kò jáde kúrò níbi agbo lé pé fámìlì gidi wọn ò àwùjá wàdé afọwọ́ àbújá yìí wọ́n hasan bàtìrì wọ́n ní wọ́n kọ́ òun wọ́n tẹ́lá wọn sọ̀bìrín tọ́wọ́ bá sọ bí àwọn ọ̀jọ́ kan ni wọ́n tọ́jà pé tààrọ́ kàbàdí ìròhó bẹ́yìn nàìyẹ̀wò wọ́n mọ̀ ju ìyà àwọn ní ẹ̀sìn wọn ó ń bẹ láàrin ẹ̀sìn àwọn Jíù àti ẹ̀sìn àwọn Màjúsí wọ́n ti làásù kálù dàbà yìí àmì jẹ ìjọba àwọn ó ti dàrú wọn lójú àbáwá kọ̀bára wọ́n mọ́ kọ̀bára bàbá àwọn fẹ́sọ̀ nípa áyà yìí nípa àwọn sọ̀rọ̀ yìí wọ́n ni wọ́n kọ́ ọ́n yà àbùdú nàìjíríà kìrìkọ̀ pé kọ̀bára sọ ó ní àwọn sọ̀bẹ̀rẹ̀ ọmọọ́mọ́n yẹ àbòdúnlẹ̀ mẹ̀láìkàtà àwọn àwọn ọ̀dọ́gbẹ́gbẹ́ wọ́n máa wọ́n ti àwọn mẹ̀láìkà pọ̀lùsọ̀lúnlẹ̀ ìlàkíbílá wọ́n ti bẹ́ ọdún sí kíbílá kírò wàyẹ̀ pọ̀lọ̀ọ̀húnlẹ̀ zàbò wọ́n ti ka zàbò tẹ́bà wà gbogbo tó tọ́ kálẹ̀ yìí a sọ wípé àwọn sọ̀bẹ̀rẹ̀ àwọn kí àwọn sọ̀rọ̀ yìí afọwọ́ àgbà ìlú òfèmí rọ̀kọ́wá wọ́n ní tọ̀ bọ́lọ̀ àwọn sọ̀rọ̀ yìí dẹ̀rí ìtàlá fàfí àlà ìdẹ̀tàkùwà àwọn àfà tó sọ onírọ̀ ẹ̀rọ wọn nípa àwọn bó ti sọ nǹkan tó bí márùn ti pa kéré jù wọ́n ti màláíkà wọ́n ti tàgbà wọ́n àwọn kan láàrin yahudi àti mẹjùsíyà òdiwọ́n ọmọ mẹ́rin àlejẹrẹ wọn àwọn kan sọ ara àwọn kọfìlà kìdàbùlé àlejẹrẹ wọn àlefẹ wọ́n lé àwọn kan wọ́n bá àtọ́wọ́ a kọ́ níbi àwọn kan àwọn ọ̀bẹ bá àwọn lè sọ̀rọ̀ àwọn kan wọ́n bá wọn Yẹhudi àwọn kan bá wọn gbẹ̀dú. kódà àwọn sọ yìí ìnáwó kó pẹ̀lú wọ́n ní wọ́n jẹ ẹ̀wù púpọ̀ kan lọ́tọ̀ làwọn gan wọ́n yẹ pé àwọn náà jẹ́ ẹ̀sìn ti wọn rẹ̀ wọ́n kódà ó fẹ́ nínú wọn nínú àwọn àpá tẹ̀sán pé ṣẹlá àwọn sọ̀bì yìí mọ́là bí ìdàlà wọn àwọn sọ̀bì yìí àwọn tí wọ́n ẹ̀sìn ẹ̀sìn kan yàrá àwọn tí wọ́n lẹ́sìn gẹ́gẹ́ àwọn tó wà ní kéde o àwọn tí wọ́n ń ní àlà àwọn tó yẹ kó wọ́n wà láti kò sí òsì àtẹ́lẹ̀ àlòsùn ṣe kò dá sọ́lá lòsùn ẹ̀fẹ́ lọ́sùn ọ̀wá ó ní lẹ́yìn àtàlẹ̀ ìyàgò nàbì dí àwọn sọ̀bì yìí gbọ́ àrùn yẹn dáadáa ṣé kò tẹ̀lé sẹ́gbẹ́ àwọn sọ̀bì yìí àwọn tó yẹ kó wọ́n ẹ̀dí ẹ̀ kẹ̀kẹ́ tí wọ́n ń rè wàhálà wọ̀l àkùrọ̀ wàhálà wọ̀l àkùrọ̀ wọ́n ní eléyìí náà wọ́n rí lọ́dọ̀ àwọn tó súnmọ́ jùlọ ìgbé àwọn tó jẹ́ pé wọ́n wá lásìkò tí ò sí ìjẹ́ àbẹ́bí kankan eré tí àwọn èèyàn tí wọ́n ń sè. Àjọ wípé fọ́ìdà asọ̀rọ̀lọ́ ilé ìmúlóṣó fàáwọn obìnrin náà yàrá fàbàtàlàwò ìfàlọ́kọ́ ìfọ́nìkàlẹ́rì lọ́tọ̀wà. Adébọ̀dá wọn fẹ́ tún pẹ̀lú kàtí wọ́n sọ̀rọ̀. A sàkó ilẹ̀ nàbí ilẹ̀ arábẹ́rú dájúdájú àwọn tí wọ́n gbọ́rọ̀ ọba gbọ́ nínú àwọn àlùkà nàbí. Wọ́n lẹ́bi nà hádú àti àwọn tí wọ́n pèrè àwọn tí wọ́n jẹ́ yàwùdí. Wọ́n tẹ̀sọ̀ọ́rọ̀ àti àwọn

ẹnikẹ́ni nínú wa tó bá ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run yẹ̀wúdí ni o lẹ́sọ́rọ́ ni o sọ̀bì yìí ni o ẹnikẹ́ni nínú wa tó bá yẹ kó òun náà bá ní ìgbàgbọ́ òdodo nínú wa ẹ̀yìn yẹ̀kú dàrú báwo ló ń bẹ̀rẹ̀ ẹ́ báwo ló ń bẹ̀rẹ̀ náà yẹn ní pípa bá rí àtọ̀fáwọn ìyàwó ọmọ ní sọ̀rí wọ́n ti báyìí wọ́n ti báyìí àwọn tó bá wá gbọ́lọ́gbọ́ nínú wọn ni wọ́n tó jà lóbi kò sá àwọn ẹ̀sọ́ ọlọ́pàá tó ní wò dá tó àwọn tí wọ́n gbà lóbi ìsápọ́ lódodo àwọn sọ̀bìrín ẹ̀wò lẹ́sìn ni o ẹ̀wọ́n sì mọ̀láìka ni o ẹ̀wọ́n wọ́n tún bá wọn yẹ̀wò nídìí o wọ́n gidi kẹ̀kẹ́ sọ́wọ́n ni wọ́n lò bẹ́ẹ̀ àmẹ́ni bí hùn ẹnikẹ́ni nínú wọn tó bá lọ bí ìgbàgbọ́ tó kú sí ọlọ́pàá wọ́n lọ́ọ̀rọ̀ àbí àti ọjọ́ kẹyìn wà á mú lọ sọ ọ́ lè pa tó tẹ̀ ní tó tó wù. Ó sí pé àwọn bẹ̀rẹ̀ lórí Ọlọ́run bá fi yìí ó fi yọ àwọn sẹ́gbẹ̀. Pásítọ̀ wọn ti wọn sà wọn ti wọn sà wọn Ẹ Ẹ̀ta sì wà lórí ẹ̀sìn lórí ìdàrọ́ pèyè àwọn olú àwọn wọ̀nyí nínú àwọn ìyàwó nínú àwọn dọ̀tọ́rọ́ nínú sọ̀bí ẹ tó bá ti gbà òdodo dúró lórí tòótọ́ sí àwọn ànábì wọn tó sì kú lórí ẹ̀ tí nǹkan bí wá bá àwọn rẹ̀ tàbí ẹgbẹ́ ẹgbẹ́ ìyàwó tí

pàdáhùn yàtọ̀ ọlọ́dúnrún àwọn eléyìí wọ́n ní ìbẹ̀rù kẹsí wọ́n bá bẹ̀rù làkọ́kù tàbí wọ́n láhùn yàtọ̀ kò dẹ̀ sí ìbànújẹ́ fún wọn láhùn fúnra rẹ̀ yìí wọ́n láhùn yàtọ̀ wọ́n ní ìbẹ̀rù tí ó ṣẹlẹ̀ sí wọn wọ́n láhùn yàtọ̀ kò dẹ̀ sí ìbànújẹ́ lójú ṣẹlẹ̀ pé làkọ́ fúnra rẹ̀ yìí kò sí kàtàkàtà bẹ̀rù lórí pé kí kò sí nǹkan tí ó sì bà wọ́n ló jẹ́ lórí nǹkan tí ó ti rẹ̀ sí wọn sẹ́yìn. nǹkan méjì tó wá fa depression nǹkan mélòó nǹkan méjì máa fa depression ẹ̀wọ̀n dákọ̀ depression kí yorùbá rẹ̀ ìrònú tí wọ́n dáa rẹ̀ sí ẹ̀ la méjì rẹ̀ àwọn tó bá dúró àwọn òdodo ọlọ́run bá bá ńlá kan méjèèjì yẹn alákọ̀ọ́kọ́ alkhawf ẹlẹ́kejì alhuzn kí ló pé wala khawfun alayhim wala hum yahzanun alakọ́wò nǹkan tó yóò bá ń wájú kí wá ní jẹ́ lẹ́sí àbá ẹ̀rí ní fẹ́ẹ́bírì ó sọ pé kí lòun ó jẹ ní twenty twenty seven ẹ̀jẹ̀ náà nǹkan oníṣẹ́ wa la khawfun alayhim wala hum yahzanun iye tó dẹ̀ ti bọ́ mọ́ wọn lọ́wọ́ wọn ní bàbá méjì lórí ẹ̀gbẹ́ ha twenty twenty one mo sọ hundred thousand twenty twenty two ó sọ wá bílíọ̀nù táyọ̀ ní tírì á tí bá wá sí owó ìjọba ìlú yìí owó tí mo ti bá títọ́ tòmátì tó ten million tó wà wá sọ́kó lórí kí ni kí tó tẹ kí ni tó ti lọ tó ò lè bá mẹ́ yóò wà máa bí ìrora jáde láti á tó bá wà lẹ́ka lọ́wọ́ dáa tí ẹ bá ṣe owó mi tó sọ̀rọ̀ lọ́jọ́ ní sùn èmi kò bá ti fẹ́ gojú ìpè mẹ́ta ẹ̀rí pẹ́ nìyẹn kéèyàn máa bẹ̀rù tí ó wà níwájú tàbí kó mọ bá ń jẹ́ lórí kíni o lórí kan sẹ́yìn tá a pẹ́ ìròbí ìròjẹ́ kíni kò lè di kankan ah, ṣé bá ṣe kíní kan ọgbà òun kan tẹ́lẹ̀ kíní kan á ah, ó lè là náà kó fòrò àlẹ́ yìí àwọn ìjọba ọlọ́run bá yín náà àlàyé náà ó lè yá ọlọ́ là kó fòrò àlẹ́ yìí wọn náà kò bẹ̀rẹ̀ torí pé tọ́pọ̀ ti rẹ́tì kan tó ti kọjá lọ wọ́n ní ìbàlẹ̀ láìwá ìdá ilé yìí ó kù lórí ẹ̀rí tó máa ń rí nǹkan tó wà lọ́ọ̀kan tó pa ọ láyà kọlu hasbunallah ṣẹ̀dá ẹ̀ mùsùlùmí gidi ó wù ọ́ tó wá ju pé kàtà tó wà wájú bóòdì ti wá gbọ́ báyìí o hasbunallah lọ́kọ̀ tóbi ní mo bẹ̀rẹ̀ ní mo dúró já tó bá rí nǹkan tó ti kọjá pẹ́ lọ́wọ́ ó sì jẹ́ àdáwò fún yóò máa ṣe ìdá ọ̀rọ̀ yẹn ọlọ́wọ́ ọba ọkàn rẹ̀ wà parẹ́ bí ẹ

قولوا يقفل والعدل قولوا عدل والقسم او سي عداوة عبادة علمية وزيادتي بطبع صلى ويقول كان منهم أعلى خير طبعا ما وعدين لك أنا من شيك يا يا باقي يقول دا يقول دا ذكر أولئك الذين اتصفوا بالخير قصوا عوتي وانتوان رجل دا, دا حتى لا يكون قد عامة kọ́ bàjẹ́ pé ìta abẹ́fi fún ọgbẹ́ tá a mú wọ̀nyẹ kó bọ̀dọ̀ jẹ́ jẹnẹraláìsì ọgbẹ́ wọ́n yẹ ká jẹnẹraláìsì gbogbo wọn. ló rò báyìí báyìí yẹn so wọ́n lé dàdàwò tààlà ọlọ́wọ́ máa nígbà tó sọ pé dáàbìkà bí àdàwò fún ẹ̀dà àyàtìlá lọ́tún rẹ̀ bí ẹ̀dà hàk dáàbìkà bí màásọ̀ ọ̀káàdùn yàtàdùn kọ́ gbogbo wọn kẹfì gbogbo wọn kọjá àlá orí ìdàlẹ́dì rà ámẹ́nu wàlẹ́dì wàdàsọ́rọ̀ wàsọ̀bìrín من عمل منهم بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجر من ربهم ولا خوف عليهم ولا هم يحزنون أنا أقول سمعا يتبع إيه فايدة هنا إيه àti àwọn ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ilé ti àgbègbè بكرة ara باري باري ولا ní paríparí òun náà ní pé ibi tí ìrẹ́ tí ò bá rí ó ti wá tó bá ti rí mẹ́rì ẹ ṣé mùsùlùmí àwọn ọjọ́ àdẹ́bì ni àbí ẹ̀wúdí àbí tẹ̀sọ́rọ́ àbí àwọn sọ̀bì yìí nǹkan tẹ́gbọ́n ọ̀rọ̀ pọ̀ lórí wọn tó bá ti rí mẹ́rì ó ti sórí rẹ̀ nítorí kọ́ orí yíbò yíbò tó jẹ́ mùsùlùmí àwọn ọ̀fẹ́ wà ó pé ah, eléyìí ò lè ní ibẹ̀ eléyìí ò lè yẹ sáláfì ah, kéde yíbò lè yẹ sáláfì ṣé torí pé jésù ìrẹ́kọ́ ti wá wà lópin jẹ́ sáláfì láà so yẹ yìí sì so ìtàbà wò mí yàrá ni pé so nígbàgbọ́ ní ọlọ́ọ̀ so gbọ́ súnmọ́ ẹ̀yẹ so tẹ̀lé bí láti sọ́nà sọ́nà ìfẹ́ wọ́n sọ̀rọ̀ wà á dé àdé kó o jésù ló ti bọ̀ àbí àyíká ní ìsìn lápọ̀jú rẹ̀ ó kí ó tó wá kí ó kí ó kí èsì kí ó súnmọ́ ẹ̀ ọlọ́wọ́ á rẹ́jú fúnlẹ̀ ti padà yé ó dẹ̀ ti súnmọ́ ẹ̀ dáadáa mo ṣe kó agbára tó àti mo ṣe lágbára lọ kìí ṣe bí olùsúdà ká sọ pé kìí ṣe tálábì kìí ṣe olùsúdà ẹ̀ka ọkọ̀ tó sọ yìí sóyè yìí sá ṣé à yóò kò ní jẹ́ olùsúdà yìí wọ́n ní ibi tó ti kọ́kọ́ tó pìlẹ̀ àà ìdáàbò ìwé ló bẹ́ẹ̀ àbẹ̀nà nínú hóm ibi tí o bá rẹ̀ kó ti kí ni o kó ti bẹ̀ bọ̀ tó bá ti dúró déédéé tó ti dàtọwọ́ rẹ̀ lẹ̀ tó tó tí ò bá bẹ̀yẹ kéwù kò sí sálásí kìí tó sùn náà rárá rárá. a ṣe kiri kan ibi àti ibi àti kéwù kò sí sálásí kìí gbówó kéwù bẹ̀rẹ̀ là rárá o rárá. Ọ̀sẹ̀ tó bọ̀ wá sí pé wọ́n wá kí bẹ̀rẹ̀ ó wà nípò ìsára fífẹ́ ara o àìsè kìdí báwọn àkìbò bá ara déédéé tí Islam kọ wá ní. àtòrí pé ibi tó ti kẹ́kọ̀ọ́ nìyẹn ó sì jẹ́ pé àwọn ti fi dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ wù rẹ́ káwá sọ pé wò ó jẹ́ sara eléyìí nínú àwọn ìfẹ́ tàbọ̀dọ̀ kíyèsí láwùjọ wa ó náà di eléyìí tó jẹ́ abiola ọba adẹ́dá wa ó fún wa nígbà yẹrẹ ju ibi tó sọ̀rọ̀ tẹ̀síwájú bá dàrú fọdọ̀ wà lẹ́yìn lóyún dàlá اللهم صل على نبينا محمد وعلى وسلم اجمعين اللهم ارنا حقا حقا وارزقنا اتباعه اللهم ارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم صب إلى خير صب صب أبدا العيش لقد قد اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم يسر لنا جميع أمورنا ولا تؤثر علينا وتدمن بالخير يا أرحم الراحمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته